yìí gbogbo àwọn kọ́pútà ẹ bá mi sọ. Ah! Ah! ẹ mi ẹ wá mọ ẹ wá ń tẹ two hundred mọ. kí ló ṣẹlẹ̀. Ah! èmi ọmọ ọmọ yìí ni wọ́n mi sí ní ṣá. báwo ni o ṣe madam. ẹ wo ẹ gbọ́n. pé kì í ṣe case of kidnapping. because tó bá kidnap ṣé àti ẹnìkan wàá ti ní yọjú pé àwọn fẹ́ gba ransom ẹ so kí wàá ló lé nù nǹkan tẹ̀ ń ṣe. sátidé ni o. báwo ni báwo ni but mo ṣe mistake kan mo code fóònù mi bóyá tí kò bá sí code lórí ẹ. heart is beating for me àti ráyọ̀ ọ̀yọ́ ló wà ọ̀yọ́ ló wà farabalẹ̀. I love you baby. I love you. I'm a nice guy.